hallelujah. praise the lord. Olúwa a fẹ́ gba àwọn èèyàn ní ìyànjú ọ̀rọ̀ rẹ. Lord we want to exhort these people about your word and we are praying. Àti ní okàn òye láti lè gbọ́ ọ̀rọ̀ yìí. That to give them understanding of your word. Kí ó sì lè yé wọn. And give them understanding. Ní orúkọ Jésù lọ. In Jesus' name. Arákùnrin àti arábìnrin. Friends. Ní wákàtí a fẹ́ sọ nípa Jésù Kristi pé ó jí dìde. At this time, we want to talk about the resurrection of Jesus Christ. The resurrection is what separates Jesus from all other kinds of prophets. Many of us think that perhaps the only reason we talk about Jesus as saviour is because he was born by a virgin. ṣùgbọ́n èyí tó jẹ́ kókó nínú ohun tí Jésù jẹ́ fún wa ni pé ó jí kúrò ní òkú. But the main reason why Jesus was different is because he, re he was resurrected from the dead. Mo fẹ́ kó mọ ohun tí ó ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé ńgbà tí Ádámù ṣẹ̀. I want to tell you about what happened as a result of Adam's sin. Nígbà tí Ọlọ́run dá Ádámù àti Éfà sórí ayé yìí. When God created Adam and Eve on this earth. Àwọn olè mọ olè ti gbọ́ nípa ìtàn pé ejò kan ló tàn wọ́n jẹ tí à ń pè ní èṣù yẹn. They were deceived by a serpent which was the devil. Ìbọn láti gbà yẹn wá èṣù ti gba ayé yìí sí ọ̀dọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàkóso ayé yìí láti mẹ́rin. As a result of that fall, Satan took control of dominion on the earth. Ohun tó ń fa ikú àti àìsàn gbogbo lórí ayé nìyẹn. And he started causing sickness and death on the earth. Ṣùgbọ́n láti gbà yẹn ni gbogbo àwọn ọmọ Ádámù ti ń gbìyànjú láti padà sí ọgbà Édẹ́nì yẹn sẹ́yìn. But from that time on, all the children of Adam has been attempting and struggling to go back to the Garden of Eden. Ìyẹn ni pé agbára tí Ọlọ́run fún Ádámù lórí ayé yìí. That is the power that was given unto Adam on this earth. Ọlọ́run gbé ayé yìí lé Ádámù lọ́wọ́ ni. Adam was actually given power over the earth. Láti máa ṣe àkóso ayé yìí. To rule the earth ọlọ́run mọ̀ pé èṣù wà lórí ayé tẹ́lẹ̀. God knows that Satan was upon this earth before. ọlọ́run ò lé èṣù yẹn jáde. He did not send out the devil. ìwọ ọlọ́run sọ pé òun yóò tún gbé ènìyàn tó máa mọ láti yẹ̀pẹ̀. But God says He will create man from the dust of the earth. Láti lè tún máa jọba lórí èṣù. To rule upon Satan. Ohun tí ó ìpinnu Ọlọ́run nìyẹn. That's God's plan. Ọlọ́run sọ pé ẹ jẹ́ kí a dá àwọn ènìyàn ènìyàn ní àwòrán ara wọn. God says let us create man in our own image. Kí wọn kí ó lè máa ṣe àkóso orílẹ̀-èdè ayé yìí. That they might rule the earth. Kí wọn kí ó lè máa jọba lórí gbogbo ẹranko ìgbẹ́. And have dominion over all plants and animals. Ní ìwé Genesis orí kìíní. In Genesis chapter one. Láti ẹsẹ̀ ìdínlọ́gbọ̀n. from verse twenty-six. ọlọ́run sì wí pé. the God said. jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa. and God said let us make man in our image. gẹ́gẹ́ bí ìrí wa. after our likeness. kí wọn kí ó sì jọba lórí ẹja òkun. and let them have dominion. àti lórí ẹyẹ ojú ọ̀run. over the fish of the sea. àti lórí ẹranko. and over the fowl of the air. àti lórí gbogbo ilẹ̀. over the cattle and all over all the earth, and over every creeping thing that creepeth upon the earth. In verse 28, and God blessed them, and God said unto them, Be fruitful and multiply, and replenish the earth, and subdue it, and have dominion over the fish of the sea, and over the fowl of the air. Um, over every living thing that moveth upon the earth. Friends, I want you to know èṣù àti gbogbo àwọn yẹn ti wà lórí ilẹ̀ yìí tọ́lọ́run sọ bẹ́ẹ̀. that Satan and all demons were on this earth when God was giving these commandments and blessings. tọ́lọ́run fún Ádámù ní àṣẹ yìí when God was giving these blessings and authority to Adam. ó fẹ́ kí Ádámù jọba lórí èṣù yẹn náà ni. he wants Adam to rule over the devil. nítorí pé a ti lé èṣù kúrò ní ọ̀run láti yìí bẹ̀rẹ̀ wá. because at that time Satan has been cast out from heaven. orí ilẹ̀ ayé yìí ló sì wà. and he was on this earth. bọ́lọ́run ò fẹ́ fi orí ilẹ̀ yìí èèfó èṣù nìkan ọgbọ́n máa ṣe bó ṣe fẹ́. but this earth was not given unto the devil to do as he wants. ọlọ́run tó sọ pé òun á tún fẹ́ fi yẹ̀pẹ̀ tó wà lórílẹ̀ yìí òun á tún mọ́ bí ènìyàn. for that reason he created man out of the dust of the earth. pé kí yẹ̀pẹ̀ tó òun máa mí sí máa jọba lórí ìwọ èṣù iṣẹ́. and he will breathe the breath of life into this created man so that he can rule over the devil. ó yẹ kó mọ̀ pé inú èṣù sí yẹn. the devil did not like that. tó pé alé èṣù kúrò lọ́run ni. because first of all he was exited from heaven. nígbà tó tún wá fẹ́ máa ṣe bó ṣe òun lórí ilẹ̀ ayé iṣẹ́. and he this earth in which he was sent to. Ọlọ́run tó wá tún sọ pé òun ò tún fi ayé sílẹ̀ fún ẹsẹ̀. God is taking it away from him again. Ọlọ́run tó wá ń dá èèyàn fúró láti inú yẹpẹ. created man from the dust of the earth. Pé kí ènìyàn tó wá máa jọba lórí ohunkóhun tó bá wà lórí èyí. And gave man dominion over the earth. Láti ìyẹn dín ní pé kí ènìyàn tó máa jọba lórí èṣù tó wà lórí ilẹ̀ náà pàápàá. Thereby giving them authority to rule over the devil èṣù wa ń wá ọ̀nà bóun ṣe máa jẹ́ kí yẹn má lè rí bẹ́ẹ̀. so Satan hashed up a plan to yeah, withstand this. èṣù fi lọ mú Ádámù dẹ́ṣẹ̀. that's why he deceived Adam and Eve to sin. tó tó ń bá lè mú Ádámù dẹ́ṣẹ̀. because he knows that if he can make them to sin. Ádámù ò ní lè máa bá Ọlọ́run sọ̀rọ̀ mọ́. God cannot communicate with Adam as before. lẹ́yìn ìgbà yẹn èṣù àwa lè máa ṣe bó ṣe wù ú. and Satan can do exactly what he wants. nítorí pé ọ̀nà kan ọ̀nà kan Because that is the only one way that we can have dominion over Satan. rẹ́. Is by having communion with God. Only then can we have dominion over all things that are upon the earth. But after Adam has sinned èṣù ti bẹ̀rẹ̀ sí ní ilẹ̀ yìí nìyẹn. the devil has taken dominion and authority over the earth. bá fẹ́ tàpá sí ohun tí èṣù fẹ́. if Adam wants to go against Satan's plan. èṣù á mú àìsàn àti wàhálà Satan will bring sickness and disease unto Adam and his people. àṣírí yìí ọlọ́run fi hàn àwọn ọmọ but God has revealed this secret unto the children of Adam. ọ̀pọ̀ ni wọ́n fẹ́ padà láti gba agbára yìí padà. many of them are trying to reclaim this power. ọ̀gọ̀ọ̀rọ̀ ni wọn ò tiraka rárá o. but many also do not even get, try. wọ́n kàn fara wọn sílẹ̀ sábẹ́ ìdè èṣù ni. they have submitted unto the dominion of Satan. ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí wọ́n bá gbọ́ àṣírí yìí. but many among those who hear this secret. wọ́n gbìyànjú láti tún tẹ ọlọ́run lọ́rùn Ọlọ́run. have the desire to please God. wọ́n sì wọ́n tó bá ti dín súnmọ́ Ọlọ́run tó. and the closer they move on to God. bẹ́ẹ̀ ni wọ́n ń rí agbára náà gbà. then the, the easier it is for them to possess this power. a sọ nípa ẹ̀gbẹ́ni kan tí a pè ní Enoch. there was a man named Enoch. tó jẹ́ ìkan náà àwọn ọmọ ìran Ádámù yẹn. who was one of the descendants of Adam. nígbà tí yẹn náà mọ̀ nípa àṣírí yìí. who when he has learnt about the secret. ó bẹ̀rẹ̀ sí ní bá Ọlọ́run rìn tímọ́tímọ́. began to walk with God closely. tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé ó he trod under Satan under his feet. and he was translated from the earth without dying. the Bible says he has this testimony that he pleased God. this is what we mean. that God is revealing that secret unto man even today. but at that time. only one out of men has that power. balógun àwa ènìyàn. Who is it that can be the champion of man? Tó lè lọ dojú ìjà kọ yìí. That can face this Satan. Kó kó kó gbà lọ́wọ́ yìí sẹ́yìn. That can deliver us from the control of the devil we could not find a single champion. but God promised. that I will indeed send a champion. ìyẹn ó wá Genesis in the book of Genesis chapter three. when God saw that all things have come as it were. ló sọ fún éfà yẹn to Eve àti fún ejò yẹn sẹ́ and unto the serpent pé irú ọmọ obìnrin yìí that the seed of the woman yóò fọ́ orí ìwọ ejò yìí shall break the head of the serpent èyàn ni ọlọ́run ti kára rẹ̀ ṣèlérí pé òun fẹ́ràn máa wá lé. that is God's own promise that he will come to this earth. láti gba àwa ènìyàn là. as the seed of the woman to save man. láti wá jẹ́ balógun fún wa. to come and be our champion. ìdí rẹ̀ ni tí Jésù fi wá. that's why Jesus came. bàtí Jésù wá. when Jesus came. ó wá láti jẹ́ balógun fún wa ni. he came to become our champion. láti lọ dojú ìjà kọ ìṣù yẹn. to fight against the serpent. as gẹ́gẹ́ bí balógun wa àwa ènìyàn. as our own champion and deliverer. torí pé kí ni èṣù fi ń jọba lórí ilẹ̀ ayé yìí. because what authority does the devil have upon this earth. nígbà tí èṣù bá ti di àwọn èèyàn ríboríbo. after he has shaken man and confused them. pa wọ́n. then he will destroy them. mú wọn lọ sínú uh, ọgbà ẹ̀wọ̀n rẹ̀. take them unto hell. ìyẹn là ń pè ní ọ̀run that's where we call hell. ṣùgbọ́n ta ló ta ló ta ni balógun tó lè jẹ balógun fáwọn èèyàn. who is it that can champion our cause. àfi tí òun bá lè bá èṣù jà. That person must be able to fight against the devil. And go to where the devil has his kingdom. Fight him there. And overcome him and kó bind him. And deliver the children of Adam from the prison of Satan. And bind Satan himself. And come out from that prison. Ìyẹn gan That is the person that can be the champion of the human race. That's exactly what Jesus came to do on the earth. He came to this earth. And you know there were all kinds of prophets before Jesus came. But many of them were killed by Satan. They did not come back. We know about Edom that was translated without dying. Before the devil could touch him, the Lord took him away from this earth. Because that is one way tí ó lè fi lè kúrò lórí tó pé kò lè jẹ́ balógun fún wa ni o. because he could not be our champion enough that is. ọ̀pọ̀lọpọ̀ lè ní agbára. many can have power. tó pé àwọn náà lè jà wọ́n lè gbára wọn là nìkan. because they can fight and help themselves only. wọ́n lè gba ọ̀pọ̀lọpọ̀ ènìyàn là. but they cannot save many people. ṣùgbọ́n ẹni tó lè gba rẹ̀ là kó tún gbà wá ènìyàn là. for he that can save himself and also save others is whom we are talking about. that's the person that can be a champion. ìyẹn ni Jésù Kristi jẹ́. that is the Lord Jesus Christ. Christ. Because He is God Himself. Only He can save us. And Jesus came to this earth. Before He came, it was prophesied that the Lord is coming and that He shall sacrifice Himself, but He shall also raise Himself from the dead. And Jesus said with His own mouth that I have power to lay down my life. I also have power to take my Nobody can take my life from me. This is Jesus. He rose from the dead after he was nailed to the cross. He allowed the devil to take himself to hell. But he fought with him over there and took captivity captive and came out from the prison. bíbélì wa sọ nínú ìwé Hébérù orí in the book of Hebrews chapter seven. láti ẹsẹ̀ kejìléníogún. from verse twenty-two. torí pé nítorí pé Jésù jáde ìṣẹ́. Because Jesus came out, because he, he rose from the dead, and he is alive forevermore. That's the secret of the power láti lè gba ẹnikẹ́ni là. whereby he can save any one. ẹnikẹ́ni tí ó bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run ní kọ́tẹ́rẹ́ that comes unto God through him. ní ìwé Hébérù. in the book of Hebrews. orí ìkeje. chapter seven. láti ẹsẹ̀ ẹsẹ̀ kẹkẹ láti ẹsẹ̀ kejìlélógún. from verse twenty-two. títí sí ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. to verse uh, twenty-six. Uh, la máa kà fún yín nísìnyí. we are going to read unto you from there. ìbéèrè sọ wípé. it is written that. níwọ̀n bẹ́ẹ̀ ni Jésù ti di onígbọ̀wọ́ májẹ̀mú. By so much was Jesus made a surety of a better testament. A better testament. Àti nítòótọ́. And they truly. Àwọn púpọ̀ ni a fi jẹ àlùfáà. Were many priests. Nítorí wọn kò lè wà. because they were not suffered títí nítorí ikú to continue by reason of death. ṣùgbọ́n òun. but this man. nítorí tí ó wà títí because he continueth forever. ó ní oyè àlùfáà. has an unchangeable priesthood. unchangeable priesthood. nítorí náà. Wherefore, ó sì lè gbà wọ́n là. He is able also. Pẹ̀lú títí dé òpin. To save them to the uttermost. Ẹni tí ó bá tọ̀ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀. That come unto God by him. Nítorí tí ó ń bẹ láàyè. Seeing he ever liveth. to make láti máa bèbè fún wọn. intercession for them. pé Jésù wà láàyè títí di òní. that is Jesus is alive till today. pé tá bá fi jẹ olórí àlùfáà. that is if we make him the high priest. láti máa gbà láti máa bèbè fún àwọn ènìyàn. to pray for them that are believing. ọ̀pọ̀lọpọ̀ olórí àlùfáà ní ìgbà àwọn many high priests of the Jews. tán bá ti kú. after they die. wọn lè bèbè fún àwọn èèyàn mọ́. they cannot pray for anybody anymore. ṣùgbọ́n nígbà tí Jésù wà láàyè but because Jesus Jesus is alive forevermore. As our high priest. He can pray for men up to the end of the world. Ẹnikẹ́ni Anybody that come unto God through him. Therefore he is the champion of the human race. That's why we told you the story of a champion that Jesus Christ rose from the dead himself. How do we know that he rose from the dead? I was somewhere in Lagos. ní ọjọ́ kan. one day. ni ọ̀pẹ̀nìkan bẹ̀rẹ̀ sí ní dọ́nu. and somebody was talking. ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ talking about his sins. ó bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀fẹ̀sẹ̀. and he was he was he was uh, making jest. ó bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀fẹ̀ pé Jésù jínde. that Jesus did not rise from the dead. pé ẹ̀mí ẹ̀ pé ìwìn lásán ni wọ́n rí. that all they saw was just a ghost. ó ní ó ní wọn ó wọn sáfọwọ́ kàn said after all they did not touch him. àwọn tó ń àwọn tó ń bá sọ̀rọ̀ wọn ọmọ ọmọ ṣe máa dá lóhùn. the people that he was talking to didn't know the Bible so they didn't know how to answer him. wọ́n kàn wọ́n pé irọ́ pa ni. they just knew he was telling a lie béèrè tó. but they didn't know the Bible so much as to be able to answer him. ìgbà wá bẹ̀ ni mo sọ pé kílẹ̀. so I was there and I said what are you talking about. ló bá tún sọ pé lójú mi. Then he said unto me. Ó bá tún sọ nǹkan tó sọ lójú mi. He said the same thing to me. Ní wọn Jésù yẹn ò jí. That I say Jesus did not rise from the dead. Wá wá wá ń bí o. Then I said listen. Tó pé ọ̀gbẹ́ni náà sọ pé ó ní ṣèbí ó kàn sọ pé kán wo ọwọ́ òun ni ó ní àwòrán lọ́sán náà ń rí. He said all they saw was just a picture. Ó ní ó kàn ní ẹ̀wò ẹ̀wò oníwọ̀n ò rí nǹkan kan. He said he told them just to look but they didn't see any substance. Ojú oríṣiríṣi lásán ni. he said it was just a. mo ní wáńbí wáńbí wáńbí o. he said I said listen. o oh, rántí nǹkan tí bẹ́ẹ̀ sọ ni. do you realize what the bible says. Jesus says. ẹ dì to hold me. pé wo ọwọ́ mi kò rí pé iwin ò ní ẹ̀jẹ̀. touch my hands. iwin ò ní egungun. and know that the ghost does not have flesh and bone. pé Jésù Kristi tìka lára rẹ̀ ni. and Jesus Christ was Jesus himself. ẹnu ẹnu ọ̀gbẹ́ni náà yín ṣe lóko jẹ́jẹ́. the person was silent. pé òtítọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run. because the word of God is true. ọ̀rọ̀ Ọlọ́run òtítọ́ ni sẹ́yìn. the word of God is true. Jésù Kristi jí Jesus Christ rose from the dead. Àwọn áńgẹ́lì gan jẹ́rìí The angels testified to this. Àwọn ènìyàn gan tún jẹ́rìí Men testified to this. Ní ìwé Matthew In the book of Matthew chapter twenty-eight. Láti ẹsẹ̀ ìkarùn-ún tí dé ìkẹfà. Verses five and six. A sọ nípa ìjà jíǹde Kristi they was talking about the resurrection of Jesus Christ. pé áńgẹ́lì sọ fún wọn pé. that angels told them. pé ó ti jí ìdè that he has risen from the dead. kó lè mọ̀ pé àwọn áńgẹ́lì kan ló jẹ́rìí sí. that you might know that angels testified to this. áńgẹ́lì ò lè sí wọn kì í parọ́. and the angels do not lie. bẹ́ẹ̀ ni àwọn ènìyàn náà tún jẹ́rìí sí and even men testified to the resurrection. ní orí orí orí kejìdínlọ́gbọ̀n náà jẹ́ kí n kà fún yín. Matthew twenty-eight ó ní náà sì dáhùn. and the angel answered. ó sì wí fún àwọn obìnrin náà pé. and said unto the women. ẹ má bẹ̀rù. Don't be afraid. Jésù. Because I know you are looking for Jesus. a Who was crucified. Kò He is no longer here. Because he has resurrected. As he has said unto you before. Come and behold where he lay. sọ And go tell his disciples. That he has rose from the dead. Galilee. He went before you unto Galilee. Into a mountain where that thou shalt see him. Ó ti sọ fún yín. Behold, he has told you before. Àní Jésù jíǹde. Yea, Jesus rose from the dead. Ó ní agbára láti mú ẹ̀mí rẹ̀ tì rẹ̀. He has power to take his own life Jésù himself. Jésù rẹ̀ sọ kó tó kú. He said it before he died. Olóhùn lágbára láti fẹ̀mí òun He said I have power to lay down my life and to take it up ìdí ẹ̀ta fi ń sọ pé jésù nìkan náà ni ó lè gbani là nìyẹn. that's why we say only Jesus can save. nítorí pé ó jíǹde ni o. because he rose from the dead. ẹni tó jíǹde tó wà láì títí di òní yìí. he who rose from the dead and is alive till today after he rose. lẹ́yìn tó jíǹde ó fara rẹ̀ hàn àwọn ọmọlẹ́yìn rẹ̀. showing himself to his disciples. ó sì tún lè fara rẹ̀ hàn di òní ìjọba fẹ́. he can also show himself to you if you want. tó o bá gbàgbọ́. if you believe. Jésù sọ pé ẹnikẹ́ni tó bá fẹ́ràn mi. Jesus says whosoever loves me. èmi yóò fẹ́ràn rẹ̀. I will love him. èmi yóò wá. and I will come. unto him and show himself myself unto him. Jesus can show himself unto you because oh, he has resurrected from the dead. tó bá tún lọ wò pé àwọn ènìyàn kan tó jẹ́rìí sí pé ó jíǹde. men testify to the resurrection. tó bá tún lọ wo ìwé Luke orí kẹrìnlélógún. in Luke chapter twenty-four. láti ẹsẹ̀ kẹtàléníọgbọ̀n. from verse twenty-seven. wọ́n sọ ìtàn Kristi níbẹ̀. the story was told also. tó bá tún lọ wo ìwé Jòhánù orí ogún. in John chapter twenty ẹsẹ̀ ìkẹyìnlélógún verse twenty-four àti ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n and verse twenty-seven sọ nípa Kristi jíǹde the resurrection was also testified gbogbo ibi tó ti fara rẹ̀ hàn àwọn ọmọlẹ́yìn rẹ̀ nìyẹn. well these are all places where he showed himself to the disciples. àti ọ̀pọ̀ òjì tún lè fara rẹ̀ hàn nísìnyí. and like I said he can also show himself unto you now. Jésù sì lè rí eléyìí fún àwọn tó bá fẹ́ rẹ̀. Jesus gave this promise to them that believe in him. ní Jòhánù orí kẹrìnlá yẹn. in John chapter fourteen. ẹsẹ̀ kọkàndínlógún. verse twenty-one. Jésù sọ pé. Jesus says. ẹni tí ó bá lé òfin. òfin mi. He that hath my commandments. Tó bá sì pa wọ́n mọ́. And keepeth them. ẹni tí ó fẹ́ràn mi. He it is that loveth me. Ẹni bá sì fẹ́ràn mi. And he that loveth me. A ó fẹ́ràn mi wá. Shall be loved of my father. Èmi yóò sì fẹ́ràn rẹ̀. And I will love him. Èmi yóò sì fi ara mi hàn fún And will manifest myself to him. Jésù lè rẹ̀ hàn Jesus can show himself unto you now because he's alive forever. sọ pé òun nìkan lólùgbàlà. That's why we can say that he's the saviour. He is the only saviour náà ló ní àti ipò because he has the keys of death and hell. torí pé ó lọ sí ibi tí ikú mú wọn lọ yẹn kára rẹ̀. because he went into where death takes people. wọn náà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló ń kú wọn ò padà wá mọ́. you know that many die and they never return. ṣùgbọ́n Jésù lọ ó tún padà rẹ̀. but Jesus died and he resurrected and rose again. kì padà nìkan ó tún gba kọ́kọ́rọ́ ibẹ̀ bọ̀. he didn't just return but he actually took the keys of death and hell. ìyẹn ni pé ó ṣẹ́gun wọn nìyẹn. that is he overcame death and hell. ó gbé ikú dè ní. and took death captive you. and took the key of death. pé henceforth, they have agbára no more power to kill anyone. without the authority of Jesus Christ. that's why he can tell you clearly. that be not afraid. I am he that was dead but is alive forevermore. and behold I'm alive forevermore. and I have the keys of death and hell. Jesus Christ Jesus Christ is the only Savior. He can save you from the wrath of God that is to come. He can save you from all the problems that is caused by Satan in this world. And we have seen this Jesus. Because this Jesus has shown himself unto us. And he has sent us this message unto you. That you also might believe. and Put yourself under the protection of Jesus. And enter into this act of safety which is the Lord Jesus Christ. for only Jesus can save from the destruction to come. for the end of the world is at hand. I want you to know this for sure. as we have told you of the story. a of Jesus the champion. that he is the champion of he, the human race. he wants to give unto us the situation of the garden of Eden. tẹ̀lé Jésù yẹn yóò padà sọ gbà Édẹ́nì yẹn. Those who are following Jesus will return to the garden of Eden. Ọgbà dáadáa níbi tá a sọ pé igi ìyè yẹn wà. Into the beautiful garden where the tree of life was. Pé ìgbà yẹn la máa wá ní àìkú. That is when we shall have eternal life. Ibi ìgbọ̀ tí bẹ́ẹ̀ sọ pé ká ní Ádámù ti jẹ igi ìyè yẹn kí yóò kú láéláé. Wherein Adam has eaten the eternal the, the tree of life he will no longer die. Ṣùgbọ́n Jésù Kristi ti fẹ́ dáa pa ọ̀fẹ́ ó ti wá láti dáa padà sí ọgbà Édẹ́nì náà. Jesus has come to return us back to the garden of Eden. Ṣùgbọ́n ẹni tó bá tẹ̀lé Jésù nìkan ló máa dé ọgbà ìjẹ́rìí yìí But this is only for those who follow Jesus Christ. o láti wá tẹ̀lé Jésù Kristi náà. You must follow Jesus. àwa ń pè ìwọ náà máa bọ̀. We are calling you to Jésù wà Jesus sent us to call unto all that we find that to come. Pé wá tẹ̀lé mi sẹ́yìn. And follow Jesus. Jésù sọ pé ẹ wá sí ọ̀dọ̀ mi. Come unto me. Gbogbo èyí tí ń ṣiṣẹ́. All ye that labour. di ẹrù wọlé lórí. And are heavy laden. Èmi yóò sì fún yín ní ìsinmi. And I will give you rest. Gbé gbé gbé ní àjàgà mi rọrùn. He said my yoke is easy. Ẹrù mi sì fúyẹ́. And my burden is light. Jésù Kristì ni ó fún ní ìsinmi. Jesus Christ can give you peace. àìsàn. from the sickness. ìsinmi kúrò nínú wàhálà ìbẹ̀rù ikú. from death. ìsinmi kúrò nínú gbogbo ìbẹ̀rù oṣù àjẹ́. from all the fear of witches and wizards. from all enemies. Jésù Kristi ló fẹ́ fún Jesus Christ can give Jesus you peace. Jésù sì wà lẹ́gbẹ̀rẹ̀ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí. he is with you right now. ó wà ní ibi gbogbo. he is everywhere. ó ẹ̀mí mọ́ Ọlọ́run tó ká gbogbo ayé. because he is the Holy Spirit that's all over the world. Jésù ní níbi tí èèyàn méjì àbí mẹ́ta bá wà. Jesus says where two or three are gathered together in my name there I am in the midst of them them. He's with you right now. And he wants to walk with you. He eh. wants to live in you if you will allow him. Do you want Jesus in your heart now? He says, eh. open up your heart unto him. He said, Behold, I stand at the door and knock. If any man hears my voice and open the door, I will come up to him and eat with him òun náà yóò sì bá mi jẹ. and I will wait with Jesus him also. fẹ́ máa gbé nínú rẹ. Jesus wants to live in you. ó fẹ́ máa gbé nínú ilé rẹ. he wants to live in your house. and eat with you and you eat with him. yóò máa pèsè fún ẹ. then shall he provide for you. àlàáfíà yóò sì máa bá ẹ. and peace shall be with you. ǹjẹ́ o fẹ́ gba Jésù báyìí? do you want to accept this Jesus? we want you to bow down your head and we pray for you. bow down your head. say after us. say Jesus. I accept you as my champion today. that only you can save me. Because you have killed death. You have captured hell. You have the keys of death and hell. I follow you today. I will no longer fear death. I will no longer fear the devil. Come and enter into my heart that I may enter into the kingdom of God. That I may be a partaker of the kingdom to come. Amen. And I will pray for you now. Jesus, we pray for all our listeners. In the name of Jesus, that they might do your will. Sin no more. In the name of Jesus. We pray for them that the love of God will live in them. Give them the Holy Spirit that they might do your bidding. In Jesus' name. Write unto us. And we shall help you with more literature. To evangelist Adewumi. Write to Evangelist Julius Ade. Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word www.gospeldistribution.org and you can send us email on the internet our web our email address is webmaster at gospeldistribution.org, webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see you, we we'll see you again next time. In Jesus' name.